نعم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وبعد إخوة في الإيمان gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí aráṣẹ́ta sọ̀ṣíhù rẹ̀ tí wọ́n ṣe bèèrè pé manhum ahlul janna aláfẹ́ discuss lórí pé tó máa sọ pé manhum ahlul janna àwọn gangan ni ọmọ àjẹ́nà àwọn gangan ni ẹni àbújánà torí pé lónìí ó ti wà mọ̀ṣíhùrù àwọn èèyàn kan ẹlẹ́ bá kú ẹgbẹ́ tó kọ́ wallahi ẹni àjẹ́nà ni ah, aláìlágbọ́já màjẹ́nà hmm, ni kìnnì kan nípasẹ̀ kúṣà ń pín àjẹ́nà yẹn gẹ́gẹ́ bí ẹni pé ọlọ́run ti fún ní authority láti díṣẹ́ out fún àwọn companion ti titi ẹ̀ náà eléyìí ló fà tó jẹ́ pé <clears throat> ìbéèrè yìí á ní láti wá ánsà sí látọ̀nà àwọn àfọ́ àwọn kò bá rùn nílẹ̀ ulama àti nínú ètò jẹ́kùn gangan ni ó jẹ́ premise of tiwa táwọn sọ Qur'an wal hadith ìyẹn pàtó bí jẹ́ pé tó máa sọ pé manhum ahlul janna kálọ sínú ọ̀gọ̀rọ̀ báwọn afáṣe ọkọ̀ ṣàlàyé wọ́n gbà yí pé ahlul janna yanqasimuna ila qismayn táwọn sọ pé àwọn ọmọ àlùjẹ́nà àwọn ará àlùjẹ́nà àwọn èèyàn àlùjẹ́nà àwọn afá gbà yí pé ọ̀rọ̀ yìí ó pín sí méjì kismun nashhadu lahum bil janna bi awsafihim kismun nashhadu lahum bil janna bi awsafihim wa kismun nashhadu lahum bil janna bi a'yanihim àwọn kan wà tó jẹ́ pé ìpín àkọ́kọ́ a máa jẹ́rìí pé ma janna ni wọ́n látara ìròyìn tí máa ń bẹ lára wọn ìpín kejì a máa jẹ́rìí pé ma janna ni wọ́n látara personality wọn mọ́ ṣe jẹ́ gẹ́gẹ́ irú yẹn tán jẹ́ gẹ́gẹ́ bí tán kú sí gangan eléyìí yóò àgbà ká mú lẹ́yọ kọ̀ọ̀kan káṣàlàyé pẹ̀lú delil nínú kìtàbù wa sunna ní òbí jẹ́ ká kó sínú ìrújú lórí pé àwọn ọmọ pẹ̀ tí è ṣe àtẹ́ntí àti irú pàápàá ogun tó wà nínú ẹ̀tàn yányán kó má ṣe lè wọ̀wà kó sì má jẹ́ ká tọ́ iná wò ká tó wà àlùjànnà. awalan àwọn èèyàn kan àtàsọ pé a mọ̀ jẹ́rìí kó máa ni wọ́n látara ìròyìn tí máa ń bẹ lára wọn mọ́nìkùn àwọn owó gẹ́gẹ́ wá ni. amma alladhina nashhadu lahum bil janna bi awsafihim àwọn yẹn oná làwọn fi jẹ́ pé fa kullu kúlù mọ́mí àwọn tó jẹ́ pé olùgbà olùgbà àwọn tó bẹ̀rù àwọn tó gba ọlọ́run gbọ́ kúlù mọ́mí gbogbo láti gba ọlọ́run gbọ́ tó sì bẹ̀rù ọlọ́run ó ti jọ̀nà àyà léwa lórí bí annana nashhadu bí annahu min ahli janna ká jẹ́rìí pé alágbájá ọmọ aljanna ẹ má ti kama qala Allahu subhanahu wa ta'ala fil janna gẹ́gbà tí ọgbà lọ́wọ́ tí Allah subhanahu wa ta'ala tí ròyìn pa janna ní sọ́tọ̀ Ali Imran ọlọ́run balẹ̀gẹ́lá sọ ní àyà 133 ọlọ́run sọ pé u'iddat lil muttaqin ọlọ́run láti janna yìí òun pèsè ẹ̀lẹ́ fáwọn wo lil muttaqin àwọn olùbẹ̀rù ọlọ́run ibi má ṣe ọlọ́run kò débẹ̀ má ṣe ọlọ́run ó gbìyànjú àti ṣe irú èèyàn báyẹn náà á ti gbàgbé ara àwọn tọ́nà pàdé gá pèsè àlùjánnà fún ni tó bá wá kú lé lórí fàbí àwà ní ìmọ̀ a mọ̀ ròyìn pé lágbájá a ó súnmọ́ kó jẹ́ pé ó jẹ́ ọmọ àlùjánnà àti bákan náà sọ́tù báyìí náà gẹ́bọ́n ọ̀bàlẹ́gá ti ròyìn tọ́nà sọ pé innal ladhina amanu wa amilu s-salihati tí a bá sọ̀rọ̀ pa àwọn mùtẹ̀kì nìyẹn kọ́ lọ́sọ̀ pé ìdẹ́ ti mùtẹ̀kì àjọ náà yóò ń pèsè ẹlẹ́ fáwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn tó bá pé kúlù mọ́mìn àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ náà kọ́ ọlọ́run bàdìkà sọ pé innal ladina amanu ẹ̀rọ àwọn tó bọ́ lọ́ngbọ́ wa amilu salihat tí wọ́n lè fi ṣiṣẹ́ dáadáa tí wọ́n ṣiṣẹ́ olóore ulaika hum khairul bariya àwọn yẹn ni àwọn tẹ́wọ̀n pè ní khairu albariya àwọn yẹn ni èèyàn dáadáa àwọn yẹn lẹ́ni rí àwọn yẹn lẹ́mọ̀ fìròyìn ẹni rí lẹ́mọ̀ fìròyìn wọn jazaohum inda rabbihim jannat ẹ̀san ìjẹ́niire wọn nínú àwọn tí olórí tán ṣe àtìbẹ̀rù ọlọ́run àtọ́gbàgbọ́ àtọ́gbàgbọ́ nípa ọlọ́run oní ọ̀ ni pé jannatu adẹ̀ni ẹ̀san wọn ni pé ọlọ́run wà lókè lóṣù àjẹ́nà ẹ̀san wọn lẹ́san tí dé parí àyà yẹn ṣùgbọ́n nùkútọ̀ tó wá ń bẹ̀ẹ̀ ni pé fakullu mu'min mustaqo ya'malu salihat gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ tó sì bẹ̀rù ọlọ́run sì sì ń ṣe dáadáa fa innana annahu min ahli aljanna a jẹ́rìí pé ọmọ àlùjànnà ni a rò kan pọ̀ ọmọ àlùjànnà ni ṣùgbọ́n wọn àfà wá fún wa ní wọ́nì wàláàkìn lánà kúrò húwá fùlàní wà fùlàní a tó bẹ́ẹ̀ a ní ọtọ́rìtì láti wá mọ́ fún ikí ká mọ́ ní alágbájá ṣe pé alẹ́generalize ká sọ pé ah, èyàn ò ní bẹ̀rù ọlọ́run kó ṣiṣẹ́ olóore kó wá wọná ọmọ àjẹ́nà ní oúnjẹ tí ẹ̀pẹ́ àdẹ́ nìkan yọrí báyẹn àdákí ah, ní ẹ̀kún fẹ́ nìkankan irú eléyìí o lè tó wà jáì kéèkì mẹ́wàá àmọ́ òpá nígbà tí ewu kan bá kú àbí sáàbù kan kú ah, ah, àràgbẹ̀dà ọ̀hún no doubt ọmọ àjẹ́nà ni yóò gbọ́ àjẹ́nà kódà bó tilẹ̀ òkú ṣéwù yẹn ti lóókọ tó kó ṣe dàgbà tó kó ṣe jẹ́ pé ó yí àwọn àwòsọ́ọ̀fù tó bá fẹ́ fún ìròyìn ní ìwúdìí bá fẹ́ fún ayé kó ṣe pọ̀ tó a gbọ́dọ̀ jẹ́ kí kìíní yóò tì wá pọ́nrọ̀pọ̀ pẹ̀lẹ́ bá máa allocate àjẹ́nà fún street ṣùgbọ́n àmà òròyìn pé èyàn ní ṣerú iṣẹ́ tẹ́ni ṣe àfi káàrò kan pé ọ̀dọ̀ ọlọ́run ọgbà àjẹ́nà lẹ́ni yóò ṣe kíni àjẹ́nà ọlọ́run lẹ́ni yóò ṣe kíni ni ó dé sí àmà òròyìn o àfikẹ́ pé nukutọ ta gbọ́dọ̀ mójútó nìyẹn làwọn sọ fún mi pé wàláàtì lánà kúlù hùwà fúlàní wà fúlàní lè ànánà lànà dìrì máa yóò tì mí lẹ́kù torí pé nǹkan sọ yìí gangan amáyé sẹ́wù tẹ́ ń pè sẹ́wù amáyé mùdírù mùdírà amáyé àwọn kílẹ̀ máa ń pè káàkiri amáyé àwọn sáàbù sáàdà tó jẹ́ pé in tí wọ́n ṣe káyìn ayé wọn tán ti lọ bọ́ọ̀lù wọn bàdìkẹ́lá kò sẹ́ni tó mọ̀ gbọ́dọ̀ ń ta wíkẹ́ǹdì

ló jẹ́ pé ìkánú àwọn ọ̀jọ̀gbọ́n ló sọ pé wà láọ́rọ̀ ìbà fi yorùbá síwá annadi ìnàhùn ó ní wà láọ́rọ̀ ìbà fi yorùbá síwá annadi ìnàhùn bí yorùbá ti dá tó níwà tán níwà tó tán ní dáadáa tó tán lóore tó tán ní tíyàn fi lè báyẹ̀ lò tó humanity everything kò sí tí yorùbá ò ní síwá annadi ìnàhùn ṣùgbọ́n nǹkan kan tí yorùbá kù sí náà bẹ́kùn náà lábú tó ń bẹnu ayé wọn ni pé ẹ̀sìn wọn náà ló láàyè ẹ̀sìn yorùbá náà ló láàyè ẹni ẹwà kadini kàdíní lákàdíní muhammadin kàdíní nàtọ́rọ̀ tí yóò bá bá ń tẹ̀sì kàdíní nàtọ́rọ̀ ẹ̀sìn tí ń sí ẹ̀sìn ní mẹ́yàtọ̀ láàrin pásítọ̀ àtàfà tí yóò bá bá ń tẹ̀sì ẹ̀sìn mẹ́yàtọ̀ láàrin alájà àti díkì tí yóò bá bá ń tẹ̀sì mẹ́yàtọ̀ tí wọ́n bá sálájú àkànbá wá nù ọjà tó ní pé ẹjẹ́ ká dìrí kágbà àdúrà tó pé lórúkọ jésù mùsùlùmí tí ẹ̀ náà sọ pé àmì wà láàrú bá fi yorùbá bí yorùbá ti dáa tó tó fi níwà tó tí wa anadi iná hun ẹ̀sìn nìkan náà ló sọnù lọ́wọ́ yorùbá ẹ̀sìn yẹn náà ń wò ṣe dáadáa tó títí yorùbá títí ilẹ̀ yorùbá dá tí wọ́n sáà tuwẹ̀ náà lẹ́ẹ̀tì máa bẹ́bọ lójú títì lẹ́ẹ̀tì máa rí tí yorùbá ti máa lẹ́ẹ̀mọ ó lẹ́ẹ̀ títí yorùbá nìkan lẹ́ẹ̀tì máa rẹ́bọ lójú títì lẹ́ẹ̀tì ló máa gbẹ́bọ sójú títì ibẹ̀ náà lẹ́tì mọ́ ẹgbẹ́ bọ oríṣiríṣi oríta mẹ́ta oríta méje oríta mẹ́sàn-án wàlá ìbà fi yorùbá àfáà ṣe ń jọ ẹgbẹ́ OPC síwá anadi ilẹ̀ bóyí náà fó ṣe mọ́ ẹ̀dùkan mọ́ pè ní àfáà Sule Adibani so kọ́ lé wọ́n ń pè ní àfáà Sule Adibani ta ní ṣe ń jẹ ogun ríndì ogun yọmí wà láàárọ̀ ìbá fi Yorùbá síwá anadi ilẹ̀ ibi ẹ̀sìn náà lákùsí ló fi jẹ́ pé àní dẹ́nìkan yọrí pé lágbájọ́ ọmọ àjẹ́nà ni àyàfi tààmà tó kúlé lórí tààmà kọ̀kọ́ rẹ̀ tààmà tó wí kàn tó fi kú ta ló wá kò sí nukta àkọ́kọ́ nìyẹn nukta ẹlẹ́kejì wàlà nẹ́dìrì halba inú hùkà bọ̀ hìrù torí pé àtúnmà kọ̀kọ́ rẹ̀ àti gbangba rẹ̀ talọ́wọ̀ bàyá tó ti ń kírun tí ń ṣe bí dìgúdù tí ń ṣe bí ẹni tó sírọ́ọ̀sì lórí ìrun bẹ́ẹ̀ náà ni ṣe bí ẹni tó sírọ́ọ̀sì ń kọ̀rọ̀ pẹ̀lú àtọwọ́n Allah subhanahu wa ta'ala àmìyẹ lómi ìgbéjẹ́ pé kọ̀rọ̀ rẹ̀ burú ju gbangba rẹ̀ lọ bẹ́ẹ̀ láti ráwọn bí ẹ pé bá ṣe ń ṣe pẹ̀lọ́lọ́ ní gbangba náà wọ́n ti ṣe ń kọ̀rọ̀ ẹlòmí ìgbé máa ń kírun mọ́ta tẹ́mọ̀ òkú báyá kèésùn gan lóòrùn ni pé ṣùgbọ́n mashallah nínú kan gbogbo àwọn àwọn ìkàmí tó kù àbí ẹntẹ́pò náà lájọ tí mo mọ́sára sí tó tún níṣẹ́ tí ń lò ó tún lẹ́bùtí ńlá ó lẹ́bùtí ńlá gbogbo àwọn kùbárù nílẹ̀ politician ta ní káàkiri àwọn àgbààgbà politician ta ní káàkiri tẹ́pàwọn náà lẹ́gbẹ̀gbà ẹ̀yìn ìkíní kan àwọn ẹ̀lẹ́mọ̀ bá pàdé ní umura àwọn ẹ̀lẹ́bà pàdé lájì gbogbo àwọn sàràkì sàràkì sàràkì sàràkì sẹ́yìn bá pàdé lájì ṣé wọn ò tún ní nǹkan mí ìtẹ̀tún jẹ tán tún mu ṣé máa ṣe ń lọ umura tí wọ́n lọ sí hajj yẹn gbogbo tí wọ́n lọ ń ṣe ní umura tí wọ́n lọ ń ṣe ní hajj ṣé gbogbo ẹ̀ yẹn ṣé ìdọ̀dáàmì pé ọlọ́run tí wọ́n wá lọ sí umura tí wọ́n lọ sí hajj náà wọ́n máa ń wá kí nílẹ̀ yorùbá kálà sọ́lọ́run só náà lè tó wá lọ sí saudi torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀ ní sàdáyàn rí pé nìkan fàdídáàdíká láàánà ṣehádù láhù bí àìlèhì ìyẹn ló fà tó jẹ́ pé àlewà sọ fún pé alágbájọ́ ọmọ àjẹ́nà ní tó bá kú nítorí pé ìròyìn tó kàmẹ́lá rẹ̀ látọmọ̀ pé èyẹ èyàn ní ọlọ́run gbọ́ kó sì bẹ̀rù ọlọ́run akọ́lọ̀ wọn á fi fún náà torí pọ́lọ́n ti ròyìn pé ọ̀rọ̀ ìdẹ́tìlẹ̀ mú tẹ̀kì àjẹ́nà yẹn ọmọ àjẹ́nà lòun àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run lòun ṣe àwọn ní iṣẹ́ olórí amọ̀lẹ́ tí náà gba afa ọmọ àjẹ́nà àtàwọn gbá tán ṣe yìí kọ́lọ̀ mọ́ fàlìjẹ́nà tẹ́lẹ̀sẹ̀ abẹ lóun kó fàlìjẹ́nà tẹ́lẹ̀sẹ̀ gẹ́gbà ti bẹ lóun kó bá fi àlìjẹ́nà san brọ́dà ọ̀bra kọ́sìn Abu Zainab kó bá fi san wọ́n ní ẹ̀san àmọ́ wọn ní olùbẹ̀rù ọlọ́run àti mọ̀ wọn lẹ́nu tó gbọ́ ọlọ́run láti mọ̀ lẹ́nu tó ṣiṣẹ́ olórí ṣùgbọ́n àmọ́ kọ́kọ́ wọn ọlọ́run balẹ̀kálá ló yé àwa fìyẹn lẹ̀ fún ọlọ́run àti bẹ́ ọlọ́run nínú ọlá rẹ̀ kó bá wò wọ́n ṣe láàánú pẹ̀lú àjẹ́nà kó jẹ́ kó ń kálukú wájọ wájọ máa jẹ́nà kó má ṣe wá lọ́mọ náà. náà ló fi jẹ́ pé fàyídà máa tààrọ́ jùlọ mọ̀ṣúhùdù láhù bìlẹ̀ xèyí kúnnà tánìkà bá wá kú lẹ́yìn tá a mọ dáadáa mọ̀ tá a mọ̀ pé èèyàn rí ni in tá a mọ̀ sọ ni pé narju an yakuna min ahli janna àwọn olùkan pé kó jọ mà janna láti là nashhadu annahu min ahli janna a ní fi ẹni gbogbo ẹnu wa sọ àwọn aníláàbá authoritatively ah wallahi ah mà janna ni ah ẹ̀bẹ̀yà ilé ló lọ tààràtà ilé ló lọ tààràtà àbálẹ̀ ilé ìbọn àbá ń lọ ẹ̀yànú ẹ̀wẹ́ kò sí ilé náà bẹ́nu náná ilé ló lọ tààràtà náà asọ pé kìsìmù alákọ̀ọ́kọ́ nìyẹn asọ pé kìsìmù ònàkà kìsìmù náṣíàdù bí ahli aljanna bí àwùsọ́ọ̀fì àwọn kan wà pé pé àmọ̀kan ló máa jẹ́ náà látara ìròyìn tí ń bẹ lára wọn asọ́pọ̀ àwọn kìsìmù kan wà àwọn yẹn látara ìsánisá asọ́pọ̀ àwọn kìsìmù kan wà náṣíàdù bí annahum ahli aljanna bí àyánihim personality wọn ló já kùn ọlọ́mà àwọn yẹn á lè kùn ọlọ́mà general authoritatively látara personality wọn ṣeṣe wù wá wà ń bẹ ṣe wù tá ń dákọ sáwọn wòlíì wá wà ń bẹ tá ń dákọ sáwọn mọ̀mọ́ wá wà ń bẹ tá ń dákọ sáwọn àbàtà sọ pé àfihàn ah, kan kìnìkan tí wọ́n wà ń bẹ tá ń dákọ a bá wá ń kà lọ àwọn àmọ́ bẹ̀yà wà ń bẹ àbí wọn sí bẹ́ẹ̀ ló jẹ́ pé kísmù eléyìí oní àni pé wàhùn mọ̀ lẹ́bí náà ṣúhìdà aláhù ṣúhìdà aláhù mọ̀ nàbí sallallahu alaihi wasallam bí aláhùn fil janna àwọn yẹn náà làwọn tá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó satisfy fáwọn ilé ọmọ àjẹ́nà ni wọ́n àwọn kan bẹ tánàbí ti satisfy fáwọn ilé ọmọ àjẹ́nà ni wọ́n lára wọn onáà ni àwọn mẹ́wàá kan tánàbí Muhammad sallallahu alaihi wasallam ní mú pé àwọn mẹ́wàá yìí ọmọ àjẹ́nà ni wọ́n láwọn ní dáòtì nínú wáhùn ma abubakar àwọn náà ni abubakar wa umar wa usman wa ali wa sa'id bin zaid wa sa'ad bin abi waqas wa abdurrahman bin auf wa talhat bin ubayd bin ubaydullah wa ubaydatu amir bin jarrah wa zubair bin awam radiyallahu anhu àwọn mewe wa yan nabi ti wule ti satisfy pa àwọn eléyìí àwọn eléyìí nko o maljanna ni wọ́n kẹwàá ṣe pé àwọn mẹ́wàá yẹn nìkan ni ó tún wà nú àwọn mí tánàbí satisfy pé àwọn ilé ọmọ àjẹ́nà ni wọ́n kẹ̀kẹ́ pé àwọn mẹ́wàá kẹ̀yẹ́ pé wá wà restricted lórí àwọn mẹ́wàá yẹn nìkan ara rẹ̀ náà ní jẹ́ ká sọ pé irú hadith tánàbà mẹ́rin sọ̀tọ́lá ń ròyìn pé àwọn yẹn kan wà tó ń lálàrí tẹ́pá àwọn yẹn níwájú ọlọ́run ò ní tètúlò kankan torí pé àwọn èèyàn la yatawakkalun wala yatawakkaluna illa ala Allah wọn ò bá ilé kankan àbílá ara fi Allah kò sí ẹ̀kan tó tún gbára lé pé ní ìlú fún ìfáwọn ní fortress kankan ju Allah lọ wala yatayyarun wọ́n èyí máa tún máa sọ pé ẹnìkan tí bá ti gbé lágbájá lórí oyún tí lẹ́rù ìyàwó mi ní yóò jẹ́ rí ṣe yóò jẹ́ ṣe kan wọ́n èyí máa ṣe tó kásà sọ pé èdè ànẹ́bì àwọn tó dáa pọ̀ pé wọn ò ní tẹ̀sí lòun wájú ọlọ́yìn ó wá bẹ́lọ̀ kémi náà wà lára wọn anábọ̀ amúṣẹ́nà sọ láti sọ pé ó ti wà lára wọn bàtà ọkùnrin mi ní ẹ̀dùn wọn tó ní ìyá ànẹ́bì bíbí ha sábìtì bùnú kọ́ì bùnú ṣàmáà ara wọn náà ni torí pé àdìsí wa lórí gt náà tí yàtọ̀ sáwọn bẹ́ẹ̀ wà táwọn kọ́kà lọ yẹn àwọn náà ni saad bùnú maaz àwọn náà ni abdullahi bùnú salam àwọn náà ni bilal bùnú rabah wa ghayruhum radiyallahu anhum mimman ayyanahum rasulullahi sallallahu alaihi wa sallam sẹ́ni gbogbo companions tí wọ́n bá nàbí lò ànábì ti àyánà wọn ó ti authenticate ó ti satisfy àwọn yẹn gbé jẹ̀mọ́à tó wáyé pé ọlá tó ń bẹ fáwọn sọ̀rọ̀bà kan ju àwọn sọ̀rọ̀bà kan lọ tẹ́yẹ́ fáwọn sọ̀rọ̀bà kan fún ti àtayé wọ́n gba sàfitíkẹ́tà òjìnà lọ́wọ́ ànẹ́bí sọ́lá àríwọ̀sọ́lá táwọn mìíràn ti tẹ́ẹ̀sí pé ogun ọlọ́sẹ̀ rí gbà kí wá lè ní àti ń tíṣẹ́ wo ní káwọn tí ò rí gbà yẹn iṣẹ́ tẹ̀mí àti ń kò lé káwọn tí ò rí sàfitíkẹ́tà lọ́wọ́ ànẹ́bí sọ́lá àríwọ̀sọ́lá bọ̀ ìjọ́sìn ìpárin lórí wàlúùjẹ́ náà and he doesn't to on wa jẹ́ ní ṣára pàtí ilẹ̀ kọ́nà balẹ̀ tẹ́lẹ̀ àlá kó sí wá ní ọmọ àjẹ́nà kó mọ́ṣe wà lọ́mọ ní ilé ń tàfihàn pé àwọn yìí nìkan ẹni sọ́gbà ah, àwọ́bákiri àwọn àjẹ́nà ní umar ọmọ àjẹ́nà ní kì í pé ṣé wù kan àbáfà kan àbẹ́nì kan wòlíì kan lẹ́wà sí ẹ̀wọ̀n ẹ̀kan àmọ́ pé ah, ọmọ àjẹ́nà ní hmm. ẹmú tàbí máa pín ọmọ àjẹ́nà bá ń fún yẹn méjèèjì bá náà ló fi pín sí fàáwùlá yìí lẹ́ṣẹ̀ àdúlẹ́gùn bí àyà nìyí àwọn ẹni tá a dá akọ láti àwọn àwọn tẹ́kù personality wọn ló jẹ́ kí a máa pè wọn bẹ́ẹ̀ nítorí pàdé lẹ́bìtì satisfy wọn نقول نشهد بأن أبا بكر في الجنة ونشهد بأن عمر وهكذا وهكذا báyìí láti máa tó lọ a gbọ́dọ̀ sàdédé fún apẹ nìkan lọ́mọ àjẹ́nà àti kó jẹ́ pé a ti rí dẹ̀líìlì láti inú Kùránì àti inú àdìsàn náà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn tá a ti rí dẹ̀líìlì wọn òun náà làwọn méjì tá a ti kà yìí ìmọ̀ kó jẹ́ pé àwọn táwọn nẹ́bà Muhammad sọ́sọ́lá ti dárúkọ wọn fún wa báwọn ilé ọlọ́run ti sọ fún un pé ọmọ àjẹ́nà ni wọn àbí ìmọ̀ pé fáwọn tọ́lọ́ wọn bá lè kíọ́lá àbá nẹ́bà Muhammad sọ́sọ́lá ń ròyìn fún wa nínú hadith àbí náà lóko hàn pé tíyẹn bá ṣe báyìí yóò bẹ̀dọ̀ máa gẹ́nà tíyẹn bá ṣe báyìí yóò bẹ̀dọ̀ máa gẹ́nà ẹ̀ ń bá wá ṣe fún iṣẹ́ bá ń dáhùn sọ pé ilé iná àmúrò ah, kan kọ́lọ́run bá kó ṣe ní ọmọ àjẹ́nà abẹ́lẹ́wọ̀n àlá kó ṣe ọlọ́mọ àjẹ́nà kó má ìsorípa wá ń tọrọ àjẹ́nà kó má wa اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة برحمتك ونعوذ بك من النار ومن قبل إليها من قول وعمل وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك